oògùn ikọ́ èyíkéyìí nínú ikọ́ ó ń wúkọ́ ń pẹ̀jẹ̀ ni ó ń wúkọ́ ọ̀nà fún ta ni ó ti tọ́dún márùn-ún tó ti ń wúkọ́ náà kò sí nǹkan tí ò ti lò sí kọ́nà kò lọ ó ń wúkọ́ náà ó ń gbẹ ni gbogbo àdánwò tó bá ikọ́ yányán wọ́n fi ṣe ni ó jẹ́ natural ni nǹkan tí mo fẹ́ kọ́ ẹni kó lọ ṣe wá kòrò fún ẹyin adìyẹ tádìyẹ pakù pẹ̀lú oyin ọ̀ríjínà farabalẹ̀ kó gbọ́ fídíò yìí tán o gbìyànjú gbogbo ẹnikẹ́ni tó bá ní diabetics tó ní asthma tó ní cancer àwọn àìsàn ńláńlá ó ní asthma ó ń wúkọ́ both natural and spiritual sickness ó ti lògùn sáìsàn yìí kò lọ ayé ń dá láàmú ni ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun ni wo nǹkan tó nídìí ní gbogbo èké nínú àìsàn ikú nìkan ni ọ̀lì wọn àtọ́wà lọ́mí ó lè wò bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń ra káàkiri gbogbo àgbáńlá ayé kò síbi tẹ́wà tí ò dọ́wọ́ yín bẹ́ẹ̀ ni DHL là ń lò láti South Africa send yes anywhere adenlo GIG logistics company láti deliver fẹ́niwẹ̀ ní Nàìjíríà ọlọ́run gbàdúrà wa ó wà effective gidi all in one natural apps cancer ni diabetics ni asthma ni heart problem ni kidney problem ni stroke ni gbogbo oríṣiríṣi ikú nìkan ni kò lè wò try it wàá dúpẹ́ fọlọ́run fifteen thousand naira ni bákan náà ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ torí arobo sanda láàmú tí nǹkan ọmọkùnrin ò lè pàfọ́ọ̀mù dáadáa gbìyànjú kó gẹ́ẹ̀tì transformer àti caterpillar make sure pé o lọ pẹ̀lú méjèèjì wàá dúpẹ́ fọlọ́run kódà ó dá pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni gẹ́ẹ̀tì caterpillar àti transformer yìí o lè pàfọ́ọ̀mù dáadáa abo nílò sperm count o weak erection quick ejaculation gẹ́ẹ̀tì caterpillar àti transformer twenty thousand twenty five thousand kò síbi tó wà tí ò dé tó bá fẹ́ lò volume loud volume ẹ̀ dáadáa fi miracle lift gbogbo nǹkan tó bá kó wà kó wà ń bi nǹkan ọmọkùnrin ẹ yóò já dànù tí wàá máa perform dáadáa confam tí àwọn àmà enjoy ẹ ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine bákan náà ni tọkọtìyàwó tó ń wojú ọlọ́run ọba fọmọ ẹgẹ́ ti caterpillar èyíkéyìí nínú ovulation problem whatever problem ẹgẹ́ ti caterpillar wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀n tọkọtìyàwó lè ọjọ́ máa lò pọ̀ ọkùnrin obìnrin dẹ̀ lè dá lò bákan náà ni obìnrin tó ní fibroid tó ní blockage tube gbìyànjú kó gẹ́ẹ̀tì bulldozer melt fibroid ó wà effective gidi fifty thousand lòun ó wà effective gidi egbògi láti India ní China larab country lápapọ̀ síbẹ̀ iṣẹ́ tá a dẹ̀ bá ń lé ni àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China larab country ọmọ Ìlọrin lèmi iṣẹ́ tí bàbá mi ń ṣe ni mo sì tún kẹ́kọ̀ọ́ ìkáàkiri so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn dẹ̀ ń lo product àwọn ń dúpẹ́ àwọn ò ní fìtọ̀ gbogbo product wa ló wà halal bákan náà ni memory booster ògùn ìsọyè ẹ̀rí ó effective fàgbàlagbà tó lost memory àbọ̀mọdé àbọ̀mọléwé àbọ̀mọlékéwú àbí wọ́n ní wọ́n kó làákàyè ẹ̀ ní ó wà láàlì gẹ́ẹ̀tì ẹ̀ twenty thousand èyíkéyìí lórí ìpèníjà lórí pé láti lè boost memory bí light. láìtàlá you get it oyin lẹ́ máa fi lo oyin original ó wà effective gidi so iná lè sátálì láì jẹ̀mí àgbogbo agbára ọlọ́run bá lónìí ẹ fi fídíò yìí ránṣẹ́ tó bá ti lọ ẹyin yẹn èpo ẹyin yẹn papọ̀.